you get brain dákú wàláì báwo lẹ ṣe mọ̀ ìyá ọkọ gan kí lẹ sọ kí lẹ máa ń kọ kí gbogbo yín máa ń kọ báyìí. ókè sadiq gbọ́n ọgbọ́n ẹ̀mí mo gbọ́n dákú mo gbọ́n jù ókè lánàá sìn ẹ̀rí yẹn sọ ó pe ó call out ọkọ ọlọ́kọ pẹ̀lú orúkọ ṣéjọ́ citizen ti ń pe orúkọ ṣó pe orúkọ pẹ̀ ṣe bó òun fún lórúkọ ni yorùbá dẹ̀ sọ pé nílẹ̀ yorùbá tí ò bá fẹ́ pè mí lórúkọ wọ́n á sọ mí di ìdílẹ̀kẹ̀ wọ́n á sọ mí di amọ̀rí òrèǹté kí wọ́n ti máa ń pẹ́ ojúlóge gbogbo alamọ̀ pé tó bá ti ń dàyàn sọ nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ wọ́n fún ẹni ẹni respect ni ọ̀rẹ́ mi i trust the way you do okay i trust the way you dey do your comedy jẹjẹ èmi eh, oriente, ìbàdí àrùn ìbàdí ìlẹ̀kẹ̀ ìgbà tóun máa ṣe lánàá ó ní òun dídí pé ó ní Mr Lateef wá ń bì báyìí lórí ọ̀rọ̀ Lizzie Olúwagbọ́ ọpẹ́ oni mí ó ní wá ń bì báyìí ó ní mi lọ fún ó ní kókó bóun gbé Lizzie Anjorin lọ aro kó lọ bóun fún ní abẹ́rẹ́ kó ṣètọ́jú ìbàdí àrùn bẹ́ẹ̀ ni o ẹ̀rí yẹn sọ òun pè wọ́n jáde ni ṣùgbọ́n Lizzy Anjorin fún wọn lórúkọ ẹ̀yin náà ṣáàrí nígbà tí ilẹ̀ jíṣkì àbí kí ọ̀pẹ̀lẹ́ńgẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n fẹ́ kan uh, bendy rolex rollers àbí kí ló pè they want everyone to join them to oaks èmi ò pààyà I will not do that I will not eh? torí n bọ̀ jẹun gbèlè yẹn. Hmm? ṣó ti yé yín òun lánàá sìn ó pe má yẹn jáde ó lóun fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ rí yẹn sọ o àbíṣẹ́ rí yẹn sọ ẹ rí yẹn wò pé níbẹ̀ yẹn ẹ ẹ ìyàwó ojú ọgbọ́n ni ṣẹ́rí ẹ rí yẹn sọ. So ó pè wọ́n jáde ó ní Mr Latif? Lateef àbí kí lórúkọ ọkọ Lizzie ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn òun Lizzie Anjorin ó fún máa yẹn respect bendy roller waist waist ṣe mọ̀ pé gbèrè kíní yẹn wà orúkọ ẹ̀yọ̀ kan wà tó ń jẹ́ bẹ́ẹ̀ bíbà bendy roller waist Mr bendy roller waist tó wà bíbà ṣó ti yé ẹ rí yẹn sọ ẹ rí pé ó ní pé ó ti ya wèrè kọ́bọ̀ òun gbé lọ sáró kọ́bọ̀ òun lọ sún kọ́bọ̀ òun lọ kán so kán wá fún lóògùn ẹ̀ lò ó ti ń rojọ́ jì ó ti ń jáde lójoojúmọ́ ẹ jọ kí ni jáde ojoojúmọ́ ẹ̀ kí ló kàn mí pẹ̀lú ẹni yẹn mm-hmm. with your refusal <laughs> as young as eh ẹ má bò ó ẹ má bò anybody o ok mo rò pé àwọn èèyàn ni ṣó ti yé yín torí mo ti wọ́ mo ti mo ń fi kọ́mẹ̀ntì yẹn sí mò ń wọ́ padà torí kí n lè sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ìyẹn ń kọ́ ẹ rí yẹn kẹ sọ pé lẹ́yìn yẹn ó ní ojoojúmọ́ ló ibi tí mo ti mọ̀ pé jealousy náà tó ti wọ̀ tẹ́mi ṣe tẹ́mi ṣe give up lórí bèbí yẹn ni pé ó ní ojoojúmọ́ ló ń change aṣọ aṣọ tó yẹ kó tà ojoojúmọ́ ló ń wò ó rí pé commit wà ń bẹ so irú yẹn sìn ṣémi àti èmi ṣe rí pé irú ìjà bẹ́ẹ̀ yẹn èmi ti rẹ́rìn bẹ́ẹ̀ mo mi ní gbèrú ìjà bẹ́ẹ̀ yẹn sọkàn nígbà tó yàn sọ pé ojoojúmọ́ aṣọ tí mò ń wọ tọ̀tọ̀ láṣọ tí mò ń wọ jáde wá ṣe ṣó ọ̀tọ̀ aṣọ tó jẹ́ pé ó yẹ kí n tà ó ṣe wọṣọ tán lórí igbá tí yàn sọ bẹ́ẹ̀ fún mi ẹwọ kí ni mi màmá dùn ni pé so ó ń rí mi wáò. <laughs> so ó rí mi ooo oh. because kí ló kọ́ ẹ pẹ̀lú aṣọ tó ń tà tó ń wọ̀ ìwọ náà tajà náà ó nítorí pé ìwọ o kíní nìwọ bá wọn polówó bí ọtí ah, ah. ẹ rí yẹn sọ ẹ wá béèrè yẹn lọ́wọ́ mi ẹ wá béèrè já four years ago táwọn orí òtí ẹ tí mò ń pa ẹ torí pé mo kàn sọ pé à elítù tí mo mọ̀ lélẹ́yìí o ẹ̀yin lẹ́dẹ̀ béèrè mi dènà ó dà pé mo mọ díẹ̀ ń pa tí má ṣòwò mẹ́mórì mi díẹ̀. <laughs> ẹ̀rí yẹn sọ bàbá mi Táíwò ó tọ́ ni wọn ò rí yẹn wá sọ síta oníbẹ̀bẹ̀ súpù ọ̀ràn <laughs> ó tọ́ ni wọn ò rí yẹn wá kán wá sọ síta ọ̀tọ̀ ní yìí tẹ́ sọ. so please you people should jọ ẹ ẹ alámàlà orí ibu lẹ́tà mọ̀rí bì tí ẹ ẹ ṣàgbọ́ tígbà tí ẹ Ìyábọ̀ Òjó náà fẹ́ máa dá sẹ́wọ̀n fracas kí ni mo sọ mo ní kí mo dà ẹjọ́ nítorí ọ̀rọ̀ ẹ má dà sí ẹ má dà sí tẹ bá lọ bí tẹ ta sí yẹn má lọ tẹ gàrí bá dọ̀ wọ́n èjì AJT mò ń ṣe content agar kí ni wọ́n dẹ̀ ṣe wọ́n reverse back ó dẹ̀ ni pé àwọn èèyàn bóun sọ̀rọ̀ àwọn èèyàn sí yẹyìn ẹni pé mi ò bọ́ wọn náà ìjà tó ń jà yìí ìjà fíìmù industry náà ti jọ wà a lè gbẹnu sí kàkọ́ sọ fún wọn pé yéé kàkọ́ fún wọn ṣe kọ́mẹ́dì kọjá yín ò ní pé kí n lọ máa gbèjà pé ẹ wo wọn ti mú bó ṣe wà yẹn ẹni pé àwọn fíìmù industry àwọn ti ti mú ti fétí àmọ́ wọn ti mú ti rónkẹ rónkẹ mọ ẹjọ nítorí Ọlọ́run òun fẹ́ bẹ̀rù èèyàn ẹ bóun gbé kínní kíní tẹ́ gbé wálẹ̀ ẹ bóun gbé kíní Rónkẹ́ Òṣòdì tẹ́ gbé sórí pósì bóyá sọ́ṣọ̀wọ̀n yẹn rí wọn gbé wálẹ̀ ẹ bóun gbé wálẹ̀ òun fẹ́ jẹ́ kán sọ pé kíní kan káwọn yẹn kán bóun gbé wálẹ̀ nítorí pé òun nípa òun wò lọ́kàn mi báyìí pé àbígbà tí fanu kìíní dẹ̀ ń yọ báyìí ok kíní gan dà mò ń bọ̀ ẹ má bínú. ó ti gbàgbé pé fìlà kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tí wàá pé fìlà gan wà lẹ́gbẹ̀ẹ́ mi ń dé fìlà mo ń bá irun mi lọ díẹ̀díẹ̀ mo fẹ́ jẹ́ kó pọ̀ then sí lórí mi sí lórí mi so mo ti gbà pé fìlà wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ti lo fìlà queen mother <laughs> wọ́n lè tẹ̀ fatigue hmm, no no fatigue no ṣó ti yẹ ibi ṣe ń sọ̀rọ̀ ni mo yẹn ṣe bẹ́ẹ̀ ṣàtìgí bẹ́ẹ̀ so kí lẹ expect ẹ jẹ́ ọrùn mi irọ́ fìlà sẹ̀lẹ̀ fìlà kíní lèmi dé fìlà sẹ̀lẹ̀ lélẹ̀ fìlà sẹ̀lẹ̀ lélẹ̀ fìlà sẹ̀lẹ̀ ni mo dé fìlà ni mo dé ok no no no fìlà sẹ̀lẹ̀ ni mo dé ẹ ẹ sọ yẹn ẹ wá ń pẹ wá ń lọ wá four years ago ẹ fẹ́ kémi tí wàá máa wúlẹ̀ ń bí ẹ fẹ́ wẹ́yìn tẹ́ fẹ́ tì kí wọ́n máa ní ẹ̀gbọ́n tán ní kí n gbé evidence jáde wá kí n lọ gbé evidence four years ago jáde wá kí n wá ká wá bẹ̀rẹ̀ kéèsì ìwà ní tó bá di má ti ṣe tán màá tó wà ní tó bá dọ̀la ẹ pàdé mi part two tó bá dẹ̀ sílá ẹ pàdé mi part three kọ́tán fẹ́ ni wọ́n máa máa rọ́ wá bí àmọ̀rí ti ti kéèsì tí ó kàn lápá tí ó kàn lẹ́sẹ̀ àmọ́ pé lẹ́rán rọbi tó wà yẹn sìn dábìrì lẹ́ni kò gbé kọ́ yín ah fámílì àmọ̀ pé bàbá bàbá bọ́gàjì ah, ah. ẹ̀rọ ràmọ̀rí ọlọ́run pàǹpà ni ọ̀rọ̀rùn mi pàǹpà ẹ́ láyé o gbọ́dọ̀ ka kọ́mẹ́ǹtì o gbọ́dọ̀ ka kọ́mẹ́ǹtì mi kà mo ka kọ́mẹ́ǹtì yín ní rì mo wọ tẹ́lẹ̀ ni mo ti wọ padà mo wọ kọ́mẹ̀ntì lọ kí n lè ráyè sọ̀kan tí mo fẹ́ sọ pé ah, kí ló dé àmọ́ pélé wà ló wà mí tó wà yẹn èyí dábìrí ẹ ẹ rí pé èyí fámìlì ẹ ẹ rí pé ẹ wá ń pariwo àmọ́ yìí àmọ́ yìí àmọ́ rí kọ́ mo rí ni ẹ wá ní kí n máa lọ dá sọ̀rọ̀ ọ̀rọ̀ four years ago ọ̀tọ́ ti ṣe part one to twenty níwọ̀n tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun làwa mọ̀ àwọn ọmọ tán mú lọ ìyá lédè ọmọ tán rán lọ sínú rebrand àmọ́ pé go to prince ẹ ẹ Fọlá goes to party ẹ ọ dà lóhùn ẹ rí yẹn sọ wá wá ẹ wá ìwòlísì ṣe pé dábìríkẹ ṣó rán wọn níṣẹ́ ní ẹ wọ́n ní wọ́n mẹ́sẹ̀gì wúmà yẹn pé kò dá wọn lóhùn àmọ́ pé put herself in àdàbí promas àbí o wọ́n náà pé wúmà yẹn pé kò dá wọn lóhùn wọ́n ti mẹ́sẹ̀gì ẹ pé kò reply so wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó fẹ́ lọ sẹ́ńbàsì wọn so wọ́n dẹ̀ níbẹ̀ yẹn ìlú máfíà ni ìwọ tó ń lọ sẹ́ńbàsì gan wọ́n lè tún mú ẹ sílẹ̀ dẹ̀ ká ló dẹ̀ fẹ́ lọ ẹ́ yẹn ni pé ká ká jáde àwọn tó wà níbi àpọ̀ ń bí báyìí náà wọ́n lè ní òkè àmọ́ pé àmọ́ rí o àti fẹ́ lọ wà mọ̀ pé ẹ́ you wọ́n náà mọ̀ pé ẹ́ àrígbìfà sẹ́fì náà àwògà o àmọ́ rí lélẹ́yìí ọmọ yìí lélẹ̀ yìí ẹni àwọn rí yè bá kù alámọ̀rí lélẹ̀ yìí ẹni àwọn rí yè bá kù àmọ̀rí lélẹ̀ yìí ẹni àwọn rí yè bá kù náà sọ yẹn dẹ̀ wá gun ẹ wá wù lè ṣe pé lizzy lizzy if that be answer them adabi go catch that period ẹ má ṣe kànáà kí ló ń ṣe yín ló ń ṣe yín náà àmọ̀rí ah, kí ló ń ṣe yín ẹ má ṣe kànáà ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ náà ẹ. Ah ọ̀hún ah. oh, oh. má ṣe bẹ́ẹ̀ nobody should enjoy ẹ eh, ẹ má Eh, bẹ́ẹ̀ ẹ wò píkọ́ tó fẹ́ ṣe fún ẹ ṣebí dem say adabi no dey work ni adabi eléyà àtàrodo adabi dey work o nítorí john ellis anjorin jáde pé adabi tí n ti mọ ẹni tó wà ní ọ̀dà ẹ̀ eh, family yìí rí òun náà ó dẹ̀ Eh? kí ló ṣe fún yín a ní ìgbọ́kọ̀ tí yàn sọ wọn nígbà tí àgbà tọmọ yẹn ti wọ̀ bẹ̀ pé Lizzie ṣe bẹ nípò òun gbọ́ ló sì lọ́wọ́ èèyàn wọn ní Lizzie ń pété ẹni pé kò mọ̀ pọ́n máa mọ̀ pé torí ó ti sin ó ti sin débi tó máa sin ló ti mẹ́nu kó bẹ̀ ẹlòmíì tó bá tún fẹ́ tẹ́rì sí ni kó tún tẹ́rì sí ó ti sìn yẹn débẹ̀ nìyẹn ẹlòmíì wọn tún ti mú bọ̀bọ̀ kan náà o ṣe mọ̀ kí bọ̀bọ̀ kan náà tún mú yẹn náà ṣe mọ̀ mú yẹn náà ṣe mọ̀ mú yẹn hmm. náà if person no get document go check àmọ́ pé my pikin still small <laughs> mean that you get the document <laughs> adani work well adabi work well don't mind them since they, they them dey play ni <laughs> Lizzie ò gbọ́ pa kò gbọ́ po wọ́n ti get ti Lizzie Anjorin yìí lọ wọ́n látìgbà tó ti bọ́ ọmọ yẹn pé kódà Lizzy ò ti ẹ̀sán kankan ah! ọmọ èèyàn láyé àdàbí wọn kò put your mouth in people issue kò ru igi oyin. <laughs> àwọn oníwàhálà èèyàn àwọn oníwàhálà àwọn àlọ́fọwọ́ wọn fa gọ̀ǹgọ̀ tán wọn máa wá spíkà tó ti orí mi má jẹ́ kí n fi orúkọ èpè lórí social media tọmọtọmọ lórúkọ jésù àmì o àmì o ń bá mi àmì àṣẹ ìdùmarè hmm? ga o yéè so ẹni pé ó bá di lálẹ́ lítì náà ń bọ̀ wá ó ń bọ̀ wá jà lálélẹ̀ ọ̀rẹ́ àmọ̀ madam kí lẹ sẹ́ǹdì sí mi. eh, please confirm ah, ah. wọ́n ti sẹ́ndì kan o ṣọ́ọ̀tì gba mọ̀ pé ni ẹ̀yin èèyàn dúró o wọ́n ti gba mẹ́sẹ̀gì ah ah ah.